lọ ìfọ̀sẹ̀fẹ̀ ńlá. bí ẹ̀yìn ìgbà tó o bá ti tọ̀wọ́ àpò hajj lẹ́jọ́ ọdún ṣùgbọ́n kó o ní kíá tó o tó èèyàn ní ti pọ̀ nígbà ti sọ̀kù tán. yọ parí yọ lọ sí tọ́wá nǹkan mẹ́ta lọ. torí kò sí hajjiyul wajibun ala ẹran tá a máa fi tọrẹ fún kààbà kò séyìí tọ́nà ọba ti pípa rẹ̀ lọ́ràn ẹ̀ lórí ẹni tí máa ń ṣe hajj nìkan. lọ́dọ̀ màlìkíyà eléyìí lọ́lọ́lá jù á nínú àwọn magabu wọ́n ń tẹ̀lé mẹ́gàbù ìmáàmù Malik rahimahullah irú hajj yìí wọ́n máa ń ṣe hajj fún òní pẹ́ran hajj oríṣi èyí tá a pè ní tẹ̀rán kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ rárárárá pẹ̀lú hajj cross la ṣàlàyé bákan náà ní ìyàtọ̀ kan àbí méjì dọ́kàn wà láàrin ó ní bí ẹni tó ṣe hajj kẹrọ̀n wọ́n dà níyà pé wọ́n lọ́hùn lọ́kàn rẹ̀ ó ń dà níyà láti ṣe hajj àti umra lápapọ̀ ó ń dà níyà láti ṣe hajj àti umra lápapọ̀ ṣùgbọ́n ní tó ṣe ifrad àníyàn hajj nìkan ló wọ́n dà bẹ́ẹ̀ ó ṣeé ṣe káàdì ẹni tó dà níyà umra nìkan. níbẹ̀ kó nọ sọ tiẹ̀ náà di fìràn àpèjúwe rẹ̀ òun náà ní sẹ́ni tó ṣe wípé ọ̀dà ní àrùnmúra ìgbà tí òdò adé mẹ́kà ọba fàníyàn hajj fún un tẹ́ ẹ bá ti kọ́kọ́ dà ní àrùnmúra téèyàn tó wá fi táàjì fún un kíláàjì rẹ̀ dà ó di fìràn àbíkéyìí ó ti dà ní kọ́mọ wá sí lọ sáràfà títí tó fi fà níyàn hajj fún hajj rẹ tó di kíni o tó di xerán gẹ́gẹ́ bí obìnrin tọ́ta níyàn pé múra ló fẹ́ kọ́kọ́ ṣe kó o tó ṣe hajj ìwọ̀n tó ṣe é pé kó tó di kọ́ńdé mọ́kà nǹkan oṣù ọbẹ̀ rẹ̀ ti jáde lára rẹ̀ kò láǹfààní àti ṣe múra rẹ̀ kí ni ó ṣe yọọ máa bẹ bó ti ṣe wà yóò máa retí kí nǹkan oṣù rẹ̀ ọ̀dá tí nǹkan oṣù ọ̀bá dá lóṣù wa di káwọn alálàájẹ lọ sí Mínà yóò fi àníyàn ájì fún un ájì rẹ̀ wà dìgbì ni yóò di kẹrán yóò di hajj àti umrah lápapọ̀ tó bá yẹ kó àníyàn ro eléyìí lẹ́yìn adá gẹ́gẹ́ bí ẹni tó ṣe ìfúrásì ti ṣe tiẹ̀ ìyàtọ̀ kejì tó wà onígbé ẹni tó bá ṣe fẹ́ràn yọ pẹ̀ràn yọ pa hajj hajj fẹ́ràn yìí lọ́dọ̀ alimami shafi'i alimami abu hanifa alimami ahmed àwọn sọ yìí pé òun ni hajj tánàbí muhammed. صلى الله عليه وآله وسلم السجن قران وليس قل النبي شيء كذا إفراد في إمام مالك ìdí ni pé gbogbo ẹran hajj ẹran tá a máa fi tọrẹ fún kaaba ìdá nàbì pa lásìkò àjì ọjọ́ ọgọ́rùn-ún rà fún mi wọ́n kó wa láti Madina yìí tó anabi sọlá àtúnlá wọn sọ fáwọn sàbí táwọn mẹ́rin lọ́wọ́ kí wọn yá níyàn wọn padà sí ti rúmúrà nìkan tí ìbá sì ṣe fún àwọn náà ti mẹ́rin lọ àwọn náà bá sọ tàwọn náà di rúmúrà tẹ́lẹ̀ ìfihàn pé kẹrọn là nàbì tó kẹrọn ńlọlọlá jù tó bá ti pín yàn bá mẹ́rin wá láti orílẹ̀-èdè tó bá mẹ́rin lọ láti nàìjíríà. kò sí hajj kìrán ńlọlọlá jù tọba wa mú lọ gbogbo bí tọba lọ ọmọ mẹ́rin rẹ lọ ni o tètè kó tó má bì kan o wa maka ẹran rẹ bẹ maka tẹbẹ wa mina ẹran rẹ ọbọ wa mina tẹbẹ wa larafa ẹran rẹ ọbọ wa rafa tẹbẹ wa musdalifa ẹran rẹ ọbọ wa títí tẹ fi lọ sí mina níbi tó ti pẹ̀ràn hajj tẹmẹsùn. òun ni hajj tá a máa kọ́kọ́ ṣe umra náà sábà parí umra àwọn àmàlẹ́sí kọjọ kẹjọ ó dé nínú oṣù tẹ hijja ọjọ́ tá a mọ̀ sí yawmu tarwiya tọjọ yìí bá wá dé ẹni tí ṣe tẹmẹtìrì yóò wá tuntun harami gbé tuntun àníyàn dà ife wàyí òun fẹ́ ti ṣe hajj sábà fi hajj sábà fi kún múra tó ti ṣe tẹ́lẹ̀ ó di kíni tàmátọ̀ olóòtítẹ hajj rẹ̀ láti pé àǹfààní sísè mbẹ́bẹ́ ní tó bá ti tàmátọ̀ ní pé gbàtọ́ bá parí umra wà á bọ̀ra alẹ̀ gbogbo ń tó ti dé ìwọ̀ fún ọtẹ́lẹ̀ ti tẹ̀tọ́ kọ eléyìí já àǹfààní fẹ́ni tó bá ti tàmátọ̀ yàtọ̀ sẹ́lẹ̀ yìí ẹni tó bá ti tàmátọ̀ náà pẹ̀ran gẹ́gẹ́ bí ẹni tó ṣe qiran ṣùgbọ́n kì í ṣe májẹ̀mú tí ẹni kó mẹ́ràn wá láti ibì kan ibẹ̀ náà tó ló ti rà eléyìí jẹ́ tẹ̀mẹ́tìrì wọlẹ́sẹ̀ tẹ̀mẹ́tìrì lọ́lọ́lá jù fún gbogbo ẹni tí ó bá ti mẹ́ràn lọ tẹ̀mẹ́tìrì lọ́lọ́lá jù gbogbo ẹni tí ó ti mẹ́ràn lọ. tòlípà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni لو استقبلت من أمري ما استدبرت لما سقت الهدي ولجعلتها عمرة tọ́lọ̀ wọn bá bá ní irú àǹfààní tó ti rí kọjá yìí tó sẹ́kù fún mi nínú ìgbésí ayé yẹn ní kíkẹ́ mi bá tó kù débi pé màá ti ájì mi èmi náà ò ní mú ẹran hádìí lọ́wọ́ ọmúra ní kọ̀kọ́ jù eléyìí mú wa mọ̀ yìí pé tàmẹ́tò lọ́lọ́lá jù fẹ́ni tí ọba ti ṣe kí ni tí ọba ti mú ẹran lọ́wọ́. torí di eléyìí báyìí eléyìí jẹ́ oríṣi àti tó wà eléyìí sì jẹ́ èyí tó lọ́lá dunu ẹ̀ tó bá wá béèrè kí wò lọ́ dáa jù kéèyàn ṣe nínú ṣe hajj aṣọ kan pé àtìtàmátìrọ àtìtàmátìrọ ọlọlọlá jù kọ ṣe ọmúra náà kó tó wá di pé ó ṣe hajj. téèyàn bá wá jẹ́ pé èèyàn bá ṣe kírán àbí èèyàn ṣe tẹ̀mẹ́tọ̀ èyí tí máa sọ ká pẹran dọ̀ràn àyàn kí ká pa àgbò lọ́dà jù ní àbí ká pa màálù àbí ká para fún mi lẹ́sẹ̀ níbi hajj ẹran tá a máa fi ta kàába lọ rẹ̀ bí ẹran tá a fẹ́ pa bá ti ṣe tóbi sí bẹ́ẹ̀ lọ́lọ́lá ju èyí tí ò tóbi tó lọ eléyìí túmọ̀ sí pé ràkúnmí ńkọ́ ọlọ́lọ́lá jù màálù pọ́wọ́lé kó tó wá kan àgbò nígbẹ̀yìn gbẹ̀yìn gbẹ̀yìn ni ewúrẹ́ wà wà torí pé anabi wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn lọgá wa àwọn là ń wá òkọ́sí tọ́lọ̀ ń ṣe lórí wa ká máa wò wọ́n kọ́sí anabi sallallahu alaihi wa sallam ràkúnmí ni wọ́n pa fún hajj ràkúnmí ọgọ́rùn ilé ìtumọ̀ sí pé tọ́lọ́mù bá bu ọ láti rí tọ́ba lè pa ràkúnmí ńlọ́lọ́lá jù níbi hajj bẹ́ẹ̀ rẹ̀ bá ti ṣe tóbi sí bẹ́ẹ̀ lọ́lọ́lá bẹ́ẹ̀ lọ́lọ́lá. yàtọ̀ sí yàtọ̀ sí léyà àgbò lọ́lọ́lá jù àgbò lọ́lọ́lá jù níbi iléyà torí kò là nàbẹ Muhammad sallallahu alaihi wasallam máa pa ṣùgbọ́n ràkúnmí lọ́lọ́lá jù níbi hajj sẹ́ni tó bá lọ sí hajj torí kò là nàbẹ Muhammad sallallahu alaihi wasallam máa pa kò sì burú kẹ́ni méje wọ́n dìjọ pawọ́ pọ̀ ra ràkúnmí kan wọ́n pa lásìkò hajj àbí kí wọ́n dìjọ pa wọ́pọ̀ ra màálù kan fún hajj eléyìí ló burú kan bá wá dápa kan ọ̀dà púpọ̀ tó bá sì lè pa jù lọ ọ̀dà ìyẹn ti wá sí hajj tẹlẹtọrọ ìyẹn ti hajj qiran ẹran pípa lórí èèyàn wọn á rí tó lè pa onítọ̀hún ọgbà àwọn ẹjọ́ mẹ́ta pẹ̀lú hajj láti kó hajj. ìjọ mẹ́ta yìí láti jẹ́ tó bá ti gbé ihram ńlọ ti lè bẹ̀rẹ̀ àwẹ̀ yìí kó tó di jọ Àrafà torí pé alálàájì ọ̀gbọ́dọ̀ gbà àwẹ̀ ìjọ Àrafà àwọn sàbí. wọn ò mọ abánabi wa gba àwẹ̀ bí ọgbà àwẹ̀ ń jọ àràfá títí ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ fi gbé mílíkì ránṣẹ́ sí i ànábi sì ń bẹ lórí ràkúnmí wọn alùpàtúwà wọn sì mú mílíkì yìí gbogbo èèyàn sì rí wọn ránṣẹ́ wọn máa gbé ànábi sallallahu alaihi wasallam wọn ọgbà àwẹ̀ níjọ àràfá ṣùgbọ́n àwọn tá a wà ń lé tá a hàn ká gbà jọ àràfá lọ́la o ọlọ́run ẹ̀sìn ọdún méjì rẹ̀ kéèyàn gbá ẹjọ́ àràfà ọlọ́mọ fi pẹ̀sẹ̀ ọdún méjì rẹ̀ tọ́ tí alálàájì tí ò bá lè gba ààwẹ̀ mẹ́ta tá a wí síwájú ọjọ́ àràfà kò burúkọ gba ààwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ní àyàmú tashriq àyàmú tashriq náà níjọ́ kọkànlá ìjọ́ kejìlá ìjọ́ kẹtàlá oṣù tẹlifíjà tí yẹn bá gbàǹjọ náà kò burú tọ tọba wa gba mẹ́ta lásìkò hajj ọgbọ́dọ̀ mọ̀ yìí pé nígbà tó o bá délé wàá gba méje tába fi méje tába fi kún mẹ́ta ó di mélòó ó di mẹ́wàá ọlọ́run ọba wa nínú alukur'an. قل فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة أجمعوا ما ẹni tí wàá pẹran yìí ó náà lẹni tí ó ti tẹmẹtọ àbúṣe tẹrán أبو ti temeto pé tori والقران ضرب من التمتع قران في حج العمره فقط وكان قلت التمتع كان لأنك استفدت نسكين في سفرة واحدة torípọ̀ sàǹfààní ìjọsìn méjì nínú ìrìn àjò kan ìgbádùn wa ń bẹ àbí òsì ń bẹ ọ wà ń bẹ kété kó o ti nàìjíríà lọ ọlọsí rúmúrà o tún padà o tún wá sí ìgbà míì ọlọsí hajj tó ìrìn àjò kan lónìí ó ti sára rẹ̀ sàǹfààní ìjọsìn méjì torí rẹ̀ eléyìí náà tẹ̀mẹ́tọ̀ rẹ̀ wàá pẹ́ran ṣùgbọ́n ta ni ọ̀pẹ̀ran nínú ẹni tó ṣe tẹ̀mẹ́tọ̀ tó sì ṣe kìrọ̀ ẹni tí ọ̀pẹ̀ran kò gbọ́dọ̀ jẹ́ ara Mẹ́kà tó bá jẹ́ ara Mẹ́kà ló bá ṣe tẹ̀mẹ́tọ̀ àbí kìrọ̀ àwọn ò ní pẹ́ran àwọn ò ní pẹ̀ràn ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام ẹran tá a ní kẹ́ ẹ pa yìí ọjọ́ táwọn ẹni tí kìí ṣe ẹni tí ń gbé agbègbè mọ́sálásí mẹ́kà àbọ̀wọ̀ ẹni tí ń gbé mẹ́kà ọba àjọmọ bẹ ọba àmọjọmọ bẹ tí wọn bá ti ń gbé bẹ tó bá ṣe umra lásìkò hajj tó ṣe hajj lọ́dún yìí kan náà láì kó padà sílùú rẹ̀ kó tó di pọ̀ wá ṣe hajj láì kó padà sẹ́yìn mi kọ́t kó tó di pọ̀ wá ṣe hajj ó ti di ẹni tí ń ṣe tẹ̀mẹ́tìrì ṣùgbọ́n tó bá ṣe pé mẹ́kà ló bá ń gbé tí ìsara mẹ́kà ẹ̀ ẹ́ ṣe èèyàn tó dára lu mẹ́kà bọ̀ mẹ́kà ló gbé tó bá ṣe umrah lásìkò hajj tó sì tó ṣe hajj lọ́dún yẹn kan náà àní sọ yìí pé wàá pẹ́ran nítorí pé wọ́n ti di min xaadiri alimẹsiri xaram ó ti jọ kan náà ti ń gbé agbègbè mẹsàlásì mẹkàbọ nínú ohun tí ìwádìí fi hàn ó ní pé ọ̀rọ̀ náà bá tó ní ẹni tí ó pẹran ó lẹni tí ìbá sẹni tí ń gbé agbègbè mẹkà kì í ti bá gbègbè mẹkà nìkan ọkàrí gbogbo ẹni tí bá ń gbé inú haram ó sì tún kárí ẹni tí bá ń gbé àárín mìkọ́ọ̀t sí mẹ́kà ẹni tí ń gbé àárín gbogbo mọ̀wákì sí mẹ́kà ọ̀nà min hadir al-masjid al-haram torí ẹ̀ tó bá yẹ kó náà lọ́wọ́ sí umra lásìkò hajj tó sì tún wá sí hajj lọ́dún yìí kan náà ọ̀nà òní pẹ̀rẹ̀ tòṣùgbọ́n ní tó bá ti wá láti bòmíì tó sì umra lákòókò náà tó ti ṣe hajj lọ́dún yìí àbó ṣe umrah àtàjì papọ̀ irú wọn ni wọ́n ti kìnnì ìní wọn pẹ́ ẹ́ tẹ́lẹ̀ jẹ́ òfin ọlọ́run bá wa èyí tá a gbọ́dọ̀ mójútó. tọ́ ẹni tí wàá jára Mẹ́kà tí wàá yẹ hajj ló fẹ́ ṣe lọ́wọ́ hajj lọ fẹ́ ṣe inú mẹ́ta náà ni ó ti dàníyàn ilé rẹ̀ ni ó ti dàníyàn yẹn ni pé kò ní lọ sí mi kọ́t kankan ilé rẹ̀ ni ó ti dàníyàn gẹ́gẹ́ bí ẹni tó ṣe é pé ilé rẹ̀ ń bẹ láàrin mikọ́t sí mẹ́kà àárín mikọ́t sí mẹ́kà ló wà mikọ́t ń bẹ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lọ́n lọ́n sílé rẹ̀ àní ní kọ́ lọ sí mikọ́t tó bá fẹ́ ṣe hajj. àbò fẹ́ ṣe umra ní tiẹ̀ ilé rẹ̀ ní mìkọ́tì rẹ̀ ṣùgbọ́n ara mẹ́kà ń tiẹ̀ mìkọ́tì tiẹ̀ tó bá ti hajj ilé rẹ̀ náà ní mẹ́kà ibẹ̀ ni o ti gbé ihram wàlẹ́kìn tó bá jẹ́ kí ara mẹ́kà ó fẹ́ ṣe umra فإنه لا يحرم منها حتى يخرج إلى الحلم tọ́ba ìgbára mẹ́kà òun fẹ́ tẹ̀ ọ́gbọ́ra ni gbọ́dọ̀ gbé ìhram láti nu mẹ́kà yọ jáde síbi tí kìí ṣe àyè àbọ̀wọ̀ òdi àyè àbọ̀wọ̀ ní oṣù lọ gbé ìhram rẹ̀ bàbá lọ sí ju àrànà àbí kó lọ sí àtẹnáyì níbi tí mẹsìlẹ àìyà tó wà lónìí wà lọ gbé ìhram níbẹ̀ yẹn ibẹ̀ ilà nẹ́bí wa sallallahu alaihi wa sallam ni wọ́n sọ fún abdulrahman ibn abi bakr tọ́jú ọmọ ẹ̀yà fún aisha radiyallahu anhuma ibi kó mú kó mú ọmọ ẹ̀yà rẹ̀ lọ sí at kọlọ gbé ihram lẹ́yìn tí wọ́n ti hajj torí pé aisha hajj kiran ló padà sí ìgbà tí. nǹkan oṣù kò sí ọláǹfààní àti kọ́kọ́ sí ọmúránà ọwọ́ hajj kù hajj bá di tàmẹ́tì ó di kìrọ̀n bàtà wọn parí hajj àti sọpẹ́ tó ti kìrọ̀n hajj àti ọmúrá ló ti papọ̀ ṣùgbọ́n àlè rí yàtọ̀ sí hajj jẹ ó ti papọ̀ ni a parí hajj Aisha bá ń bara jẹ́ gbogbo àwọn ìyàwó Ànábì sallallahu ni wọ́n tẹ̀lé hajj. ẹ sì mọ owó àwọn obìnrin káyìíṣẹ́ bá ń bara jẹ́ gbogbo àwọn ìyàwó rẹ̀ wà ànábì sallallahu alaihi wasallam wọ́n padà sí Mẹ́dínà pẹ̀lú hajj tó dá dúró gédégbé yàtọ̀ sí umra tó dá dúró gédégbé èmi ọ̀ wá padà sí Mẹ́dínà láì rí umra tèmi yàtọ̀ bó láti fẹ́ ṣe báwọn tọ́ ànábì sallallahu alaihi wasallam ló máa sọ ìyá rẹ̀ Abdulrahman ibn abi bakr wọ́n ní kó wá sin aisha lọ sí atẹnayé níbi tó náà tuntun lọ dàgíyà umra lẹ́yìn hajj qiran rẹ̀ tó sí torí rẹ̀ ibẹ̀ yẹn ọkọ mẹsàlásì kan bẹ́ẹ̀ lónìí wọ́n pè ní masjidu uh, aisha pé mẹsàlásì aisha tọ níbẹ̀ yẹn olóṣùmọ́jù táwọn yẹn máa ń lọ tí wọ́n máa lọ gbé ihram fún umra tó bá fẹ́ ṣe umra o gbọ́dọ̀ gbé ihram láti inú Mẹ́kà wàá lọ sí òde ayé àbọ̀wọ̀ lẹ́yìn eléyìí èèwọ̀ ló jẹ́ fún ẹni tí ń ṣe hajj láti dẹdẹ téèyàn bá dẹdẹ lásìkò tí èèyàn ń bẹ nípò pé èèyàn ṣe hajj ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ wípé kí ó pa ẹran lílo àwọn ẹran lé èyí tí wọ́n bá ló ṣe dọ́gba pẹ̀lú ntọdẹdẹ rẹ̀ àwọn olùmọ̀ méjì yàtọ̀mù bíi ìdáwà àdèlè minkum hadiyan baligal Ka'bah àwọn méjì nínú àwọn ẹni tó jẹ́ olùmọ̀ nínú àwọn fuqaha al-muslimi àwọn olùmọ̀nípa òfin ṣẹ̀ríà nínú àwọn mùsùlùmí àwọn ni ó dájọ́ pípé ẹran tó pa yìí o ó ṣe déédéé màálù ẹran tó pa yìí ó ṣe déédéé màálù ó ṣe déédéé àgbò ó ṣe déédéé ràkúnmí ètò wọn bá ló ṣe déédéé lọ́pàá láti fi tán ara rẹ̀. ọ̀nà tó dá o sì gbọ́dọ̀ jẹ nínú yẹn o sì gbọ́dọ̀ dáràn rẹ̀ tán. o sì tọ́ ike kọ sẹ̀sà kì í dandan ní kọjá pé ẹran náà lọ pàdé kó ẹran tó sọ torí kọ́ sọ pé mẹsàkì tó bá wù ẹ́ o lè fẹsà láti fún àwọn aláìní lóúnjẹ jẹ kó fún àwọn aláìní lóúnjẹ jẹ báwo láti wá mọ iye oúnjẹ tó fún aláìní jẹ ní ìwọ́sọ̀ ọ̀sọ́ dẹ ọ wò ó wò wípé ẹran tó pa yìí báyìí tá a bá fẹ́ sọ di oúnjẹ oúnjẹ mélòó ni ó tó tá a bá fẹ́ sọ́dọ̀ oúnjẹ oúnjẹ mélòó ni ó tó iye oúnjẹ tí yóò jẹ yẹn iná lọ́wọ́ á fi ṣe sàárà fún àwọn aláìní. tó gbogbo aláìní kọ̀ọ̀kan wàá fún ní mọ́tò kan. So, tọba wa mú owó mútu kan tó bá kó fáláìní kò tó oúnjẹ lọ gbọ́dọ̀ fún wa. tọ bó láti wá mọ iye oúnjẹ tí ẹran tó pọ̀ tó bó láti mọ iye oúnjẹ tí ẹran tó pa tí ó tó wọn ní á sírò rẹ gbẹdọmọ afẹ ta ẹran tí wọ́n sọ pé ṣe déédéé tó pa yóò tó èlò tó máa ní yóò tó yé báyìí múdù oúnjẹ mélòó ni ọ̀wà lè rà yóò ra bóyá àádọ́ta múdù àádọ́ta múdù lọ́wọ́ fún àádọ́ta láìpẹ́ tó fi fún ọ lóúnjẹ tán wàá fi ṣe sàrà fáwọn aláìní. tí ọba ẹgbẹ́ ìwọ ò lówó àbò lówó àwẹ̀ ló wù ọ́ gbà gbogbo wàá gbà wẹ̀ wàá gbà wẹ̀ o lè tẹ̀sà pa àwẹ̀ lọ́gbà ìwọ́n báwo ló ti gbà wẹ̀ a sọ pé àádọ́ta múdù lọ́ọ̀yọ́ a jẹ́ pé àádọ́ta àwẹ̀ lọ́gbà. mójúkọ kan àwọn kan àánakalọ. àwọn asírò owó tí wọ́n lè ta ẹran yẹn ó jẹ́ márùnlélógójì àbọ̀ àwọn márùnlélógójì kọ́kọ́ dájú sẹ́ráàbọ̀ àwọn ojúmọ́ torí pé kọ̀tàbọ̀ àwẹ̀ ìyẹn tó bá pé bá sà. ìyẹn tí kò ságbéjẹ mọ́wọ́ tọlọ ṣe hajj ti ń dẹdẹ ọ̀ràn tó dànù. lẹ́yìn rẹ̀ afáwọn ni umra tẹ̀lé yẹn sunnatun mu'akkadatun marratan fil umr sunna tá a kàn palo ẹ̀ẹ̀kan nínú ìgbésí ayé eléyìí jẹ́ ọ̀rọ̀ àwọn afá bẹ́ẹ̀ la pàkà nínú àwọn kọ̀kọ̀ ha àbáwọn ètò pọ̀jù nínú àwọn kọ̀kọ̀ ha àwọn náà wò pé múra kì í sọ̀ra yẹn àwọn kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ àwọn Hanabila àwọn wò pé ụgbọ yẹn ni wọ́n múra. kọ́lẹ́tẹ̀ kéèyàn gbìyànjú láti fi múra gbèsè ayé rẹ̀ ọ̀nbẹ nínú tí ọlọ́run bá ń fẹ́ kí mùsùlùmí ṣe nínú torí hadithi arábìnrin yẹn tó ní ọ̀ràn yẹn hajj ó dé bá bàbá òun lẹ́yìn tí bàbá òun ti dàgbà bàbá ò lè dá jókòó lórí ràkúnmí àbí ẹṣin àbí kẹ́tẹ́kẹ́tẹ́ ambọ̀sibọ̀sì parí wọn gbé wá sí hajj sáà lè bá wọn ṣe hajj bí anabi wa sallallahu alaihi wasallam wọn ní kò burú ẹ bá wọn ṣe hajj kẹsì bá wọn ṣe umrah ẹ bá wọn ṣe hajj kẹsì bá wọn ṣe umrah eléyìí túmọ̀ sí pé umra ọ̀dọ́ pàtàkì gan ni tó sì yẹ kí gbogbo ẹni tí ò bá ti sẹ́rí kó sojú kòkòrò àti lọ sí. kò sígbà tá ìṣe umra ṣùgbọ́n a rí fáwọn èèyàn wọ́n máa jíjà dùn àti lọ sí umra ní oṣù Ramadan ẹnjọ́ náà bá bá gbà fún tó bá lè lọ síwájú oṣù Ramadan kò tí wàá gbèsè rọmọdán ló lè lọ òbúrú ẹ̀yìn rọmọdán ló lọ òbúrú lẹ́kìn ọlá kan bẹ fún umra tàbá ti nu rọmọdán èsì òsì fún umra mi bó tilẹ̀ jẹ́ pé anabi sallallahu alaihi wa sallam gbogbo umra bíi mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ṣe fún ọ̀sẹ̀ umra rí nu rọmọdán ṣùgbọ́n sọ fún wa nínú hadith tó gúnrégé anabi sallallahu alaihi wa sallam wọn ni ta'dilu hajjah umra tá a bá ṣe nu Ramadan ó ti dọ́gba pẹ̀lú hajj kò túmọ̀ sí kọ́ ọmọ lọ hajj má o ó dàbí hajj kò túmọ̀ sí kọ́ hajj nínú ẹ̀gbá wa mi ta'dilu hajjatan ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ó dàbí pé a ti hajj pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí làwọn olówó ni wọ́n gbọ́ sọ́mà fi sojú kòkòrò láti lọ sí hajj ní láti lọ sí umra ní àsìkò Ramadan nítorí dáa gan ni wọ́n ń ṣe torí pé kéèyàn fi ìlànà sànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam kéèyàn fi ṣe wà tó dáa gan ni ṣùgbọ́n bóyá ń gbà míì wọ́n ń ṣe ńtọ́ dáa fi ńtọ́ dáa jùlọ sílẹ̀ nígbà míì wọ́n ń ṣe ńtọ́ dáa fi ńtọ́ dáa jùlọ sílẹ̀ nítorí pé umra mímà làṣẹ kẹfì tó o bá sí ìwọ nìkan lọ dá ládàá rẹ ni kò sì ń ṣe lọ́dọọdún ń ṣe lọ́dọọdún ẹlòmíín ṣe ń ṣe ọlọ́mọdé ọbẹ̀ ó ṣe lẹ́ngbà kan tọ́lọ́dún tí ọba ti lè lọ ojú ọmọ àti àwọn yọmọ kọ́ aláàjì ọlọ́lọ́dún yìí ni tòkòtì ní fẹ́ kí wọ́n á kà wọ́n pé a ah, ẹ̀ lọ́lọ́dún yìí ni wọ́n mọ̀ pé owó ti tán lọ́dọ̀ olówó torí ẹ̀ ọdún tó fẹ́ ti kárí mi fáwọn mi so umra yàní tọ̀rọ̀ kí ẹsẹ̀ tá a lè máa lọ lọ́dọọdún táwa máa fi ṣe fáàrí torí gbogbo ẹ̀sìn tá a bá ti ṣe nítorí ọjọ́ lọ èèyàn kàn náwó dànù ó ṣe wàhálà yìí so ìgbà míì àwọn àǹfààní wà tẹ́ pé Islam fẹ́ ká ṣe láwọn ètò ọ̀sẹ̀ kù láéláé yàtọ̀ sí umra tó pé wọn nìkan lọ́ọ́ dá ládàá rẹ̀ ni wọn nìkan lọ́ọ́ dá àǹfààní rẹ̀ ni àwọn dáadáa ń bẹ tuntun tó o bá ṣe káfààní rẹ bá kárí èèyàn púpọ̀ ládàtọ́ gbà ń bẹ̀ pọ̀ jù gẹ́gẹ́ bí kò kó múra wa ní ìsìn múra tó dínwó ó lọ bí three hundred and fifty thousand sí four hundred sí five hundred thousand kọ́dà lẹ́kọ̀ọ́ mẹ́rin àwọn tí ń kó wọn lọ múra seven hundred thousand wà one million wà tọ́ tó bá kóru three hundred péré wa ẹ wá dúró kàńgá táàbọ̀ fi gbẹ́. ẹwà dúró yẹn tí ó sàǹfààní ó ti di sọ́dà kọ́tún jàríyẹ̀tún sàrà àti kì í gbẹ láéláé kọmíṣán rẹ̀ látòjú ayé rẹ̀ títí tó èkú títí tó èkú títí tó dọ́gbọ́n dà kéyàmà táwọn yẹn máa ń sàǹfààní nù kàgá wọn. àmọ́ múra mínkà ilé ìkà wọ̀ fi kà náà ló ti bẹ̀rẹ̀ ara rẹ̀ lọ parí wọlé tó torí délé ìgbà owó múra kan. ẹwé kàkà tó fi gbẹ kàn at least tí wọn bá ṣe kókó bẹ́ẹ̀ tí wọn ṣe gbogbo ẹ bẹ́ẹ̀ hmm? ẹ divide by fifty three hundred by five by fifty ọjọ́ six tàbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ wò kàkà mẹ́fà dáhìí dáhìí lọ́wọ́ káwọn ẹrú ọlọ́wọ́ máa pọn mi wọ́n ṣàdúrà wọ́n ṣàdúrà wọ́n mà ọlọ́wọ́ máa fún wọn láàdá kọ́ mọ́sálásí káwọn ẹrú ọlọ́wọ́ máa ṣàǹfààní bẹ́ẹ̀ gbogbo ìgbà tó máa ti kírun bẹ́ẹ̀ ọgbà commission gbogbo eléyìí máa ṣẹ́kù ìwọ́n àti pé káàkiri máa wò fún àwọn àgùn bàálù lójúmọ́ ìkẹjà ẹ Aminu Kano airport Muritala Mohammed airport àti sọ̀kalẹ̀ o ẹ̀mọ́tútó lé o abẹ́rẹ́ nǹkan o ọmọ àtúndé àtúndé o gbogbo eléyìí ò ní bá aládàá rẹ̀ ń bì kan tó wá fi kárí mi lòún táwọn nǹkan wà sẹ́kí ládàá wọn pọ̀ ẹ̀jẹ̀ amójútó wọn kì í kàti pé a máa lọ ọmọra ọ̀dọ́ọdún ẹlòmíì ọlọ tí wọn múra nítorí pé ahun lòun ahun burúkú torí kí tó bá wà lé tẹmọkún gbogbo dánilẹ́kọ̀ọ́ táwọn yóò máa ṣe wọn máa fi yé wọn bá nàbẹ Muhammad sallallahu alaihi wa wọn làwọ kò sí sẹ́ni tó làwọ tó wọn àsìkò táwọn nàbẹ wà làwọ jù ìlà ti kó Ramadan nígbà tí mẹlẹka Jibril máa wá bá anabi sallallahu alaihi wasallam tí anabi wọn máa tọ alukur'ani fún mẹlẹka Jibril kódà anabi lawọ lákòókò yìí ju atẹ́gùn ti ń fẹ́ tí nǹkan kan ò lè dájú lọ ẹgbẹ́ bàbá sọ̀rọ̀ débi àkùtà ẹ̀yìn yẹn ẹ̀yin náà ẹfi dáadáa hàn lọ ẹ̀ná sójú ọ̀nà ọlọ àwọn yẹn wọn àfi gbogbo olówó títà lọ ọmúra abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ gbogbo ẹni tó sẹ́kù fẹ́ gba sàrà ni táwa ni ó fún wa tòun bá sọ pé ẹni tá a bá sọ tí ó fi sàánú ti túlẹ̀ òun náà lọ́ọ́ gba sẹ̀bíìlì sẹ́mà sẹ̀bíìlì maka sàrà òun náà lọ́ọ́ múra àwọn olówó yẹn òun náà tún tó yóò tún máa gba sàrà ráì sàrà adìẹ tí wọ́n ti sè má ráì sàrà mílíkì hmm? ẹ̀ńtẹ́ ń pè lólówó yóò tún máa gba sàrà abẹ́rẹ́ kẹ́mẹ́ àwa ti ń pè lé kíkọ́ wa ti sàrà báwo yẹn ọ̀nà ìjẹ sàrà nù láìlà torí délé ọ̀dọ̀ wa ọ̀dọ̀ wa kò sí tó burú nu kọ́ lọ ọmúra tó o bá sì lọ ọmúra jù ó sì dáa pé bí ọdún márùn márùn tó tún máa lọ kò burú àmọ́ ẹjọ́júmọ́ ẹjọ́júmọ́ tó fi ń di kárí ni ẹlòmíì ní tó bá ti dé yóò tún ní ẹ̀dá pẹ̀lú ara wọn lọ pẹ̀lú àdúrà kọ́ lọ́n ti káwọn oṣù lè lọ lọ́dún tí ń bọ̀ áá kókò lágbára rẹ̀ fa ọ̀pọ̀lọpọ̀ tó ẹ̀kọ́ fi jẹ ẹran lé ní kójọ fún múra ìtọ́ ẹ̀kọ́ fún máa jẹ tẹ̀mọ́ǹpìtà pẹ̀lú èlùbọ́ pẹ̀lú kí ni wọ́n tún sí pé gbogbo oríṣiríṣi àwọn oúnjẹ wọ́n kàn máa jẹ láǹfọ̀nì torí pé ń dáwọ́ múra àbẹ́rẹ́ nǹkan bí ọba yóò ti máa ń ran kù sẹ́wọ̀n kébi tí ń pa níbi ń ṣe báàrin torí di eléyìí ló ṣe jẹ́ pé dágbára èèyàn bá ká la yukallifu nafsan illa wus'aha dágbára èèyàn bá ká ọlọ́run kò fi wọ̀. ẹ wọ́n fẹ́ kíta ájúdù lọ ẹ wọ́n fẹ́ kíta ràwí lọ nígbà wọn ètò kíta ràwí nígbà mùsùlùmí wà dé ti kíta ràwí. àkókò ọmọ lọ múra lọ́dọọdún tó bá ti tètè kalẹ̀ lé o abẹ́rẹ́ nǹkan mẹ́ o ó ti tètè kalẹ̀ lé kó tó ń bá lọ o ojoojúmọ́ nǹkan máa pa màálù fún àwọn èèyàn lọ àwẹ̀ ojoojúmọ́ àpò rẹ ti bí mẹ́ẹ̀ẹ́dógún fún àwọn àhà fún wa ojoojúmọ́ àgbàrá ah, sọlọ kí alẹ́ ti bẹ́ẹ̀ títí tó bá wà lé àbí òye wa àmọ́ tú lẹ́kọ̀ọ́ dágbére ẹ̀rọ pé eléyìí òbòrò díẹ̀ sábà bí ọ léèrè pé kí ni ìyàtọ̀ kan ti ń bẹ láàrin hajj àti umra ọ̀dà wọn lóye pé ìyàtọ̀ tó wà láàrin hajj àti umra ni pé nínú umra àní lọ sí Arafa àti ní lọ sí Mina àní lọ sí Muzdalifa àbí òye wa tó ọwọ́ kágbé ihram kásì tọwọ́ kásì pọ̀tẹ̀sẹ̀ láàrin Safa àti Marwa kásì fa irun orí wa àbí kágẹ̀ bẹ́ẹ̀ ni umra bá pẹ̀lú ṣùgbọ́n gbogbo ní kọ́ sọ́ra fún tó máa ń ṣe hajj náà lọ gbọ́dọ̀ ṣe kí ni lọ gbọ́dọ̀ tó ṣọ́ra fún tó máa ń ṣe ọmọra á ogun oríire o ẹni sínú rẹ̀ máa tó láti ṣe sọlọ ẹni sínú rẹ̀ máa yí sára rẹ̀ máa yá gágá nígbà tí máa ṣe sọlọ ogun oríire wàláàdì ogun oríire yàtọ̀ sẹ́ni tó ṣe kí ara rẹ̀ yá gágá sí kankan àti fútbọ́ọ̀lù máa abẹ́rẹ́ nìkan mẹ́rin máa sọ̀rọ̀ hajj ara rẹ̀ ti kó tì pé kìnìún hajj kìnìún umra umra kínní kí ló ń ti ṣe a'udhu billahi à orí búnbó nítọ́jánu ọlọ́mọ ti tu abẹ́ o ẹlòmí ní sin báyìí ọlọ́lọ́mọ ti tó ń wà báyìí àwọn ọmọ mùsùlùmí wọn bẹ mi sọ ẹ rónì rónì ló ń gbá bọ́ọ̀lù ẹ o rónì báwo kí ló fẹ́ fi rónì ṣe a'udhu billahi yóò tún sanwó lọ wo rónì ẹ̀rọ bá dá fifty fifty náírà jọ tó fi wo rónì nípò ogún láàrin oṣù fífi ọ̀nà ogún tẹ́lẹ̀ kílẹ̀ ti di gbọ́bọ́ yìí yóò sì máa pariwo pé ẹran lọ́wọ́ òun lówó tó òun fi jẹun tẹ́lẹ̀ pé irú rẹ̀ lọ́yẹ pé bí ọ̀pá kù nítorí pé róònì lọ́nà fowó wò máa dáwó jọ kó fi lọ ájì máa dáwó jọ kó fi lọ ọmúra oríire jẹ wò báwọn èèyàn ó sì máa tunú tó máa ń ṣe hajj bàbá tó ti dàgbà torí tí bàbá tó ṣe kébékébé kébékébé kébékébé níbi títí ṣe tawaf Allah Allah wọ́n wá wà inú ti yé dùn àbí kò tó kó kọjá pé tó máa ń sẹ́sìn wọ́n ń kírun gan alẹ́ lómi tó kò sí lẹ́yìn lè má mú. àwọn tó máa ń gbá bọ́ọ̀lù ẹ̀sì mà fíjẹ̀rẹ̀ fíjẹ̀rẹ̀ ọ̀yà fún fún kí ni ọ̀yà dẹ́gbà kéèké ní sọ́gbà kí ni wọ́n ń gbọ́ nú àpàtì tọ́ wa ya kàdé àpàtì yóò tún máa bá pàtì sọ̀rọ̀ náà ní sẹ́ bá fẹ́ mọ ibi tí àwọn làákà ìdí ń tẹ̀lé ìwé rẹ̀ ẹ sáàtì lọ sẹ́bà ibi tí wọ́n ti ń fi bọ́ọ̀lù hàn wọ́n gbogbo àwọn ọmọlúwàbí ọ̀wọ́ àdàbí ìwé rẹ̀ ẹni tó yọ hóó kékeré ló dé àwọn olùdílé náà wèrè tó ń wo lọ́jà òtẹ́ni sẹ́jẹ́ pẹ̀lú wọn lọ́mọ pé àbúrò rẹ̀ máa mẹ́fẹ́ àwòsùnbìlà ó sùlẹ̀ kíkọ̀jẹ́ sí mẹ́ẹ̀ tó torí délé kí ni ọmọ ẹ̀sùn sẹ́sìn ọbẹ̀ nù sọ̀dà kọ̀ọ̀kọ̀ hajj kọ̀ọ̀kọ̀ ọmọ pẹ̀lú òkú ọlọ́ọ̀dún yìí báyìí àjọ lọ àjọ ọdún yìí ọlọ́run bó ti ṣe rọrùn fún ọ umra ọdún yìí ó wù mí títẹ̀ lọ sí umra wàláhì ọlọ́run ti ṣe rọrùn ló tẹ kí mùsùlùmí ó rí mi ẹ bá wo àwọn àdúgbò wa ẹ bá ti lọ lóṣù tí ń bẹ lẹ́ẹ̀rẹ́ àwọn èèyàn tàbílẹ́kọ̀ tàbílẹ́kọ̀ ó dúró lọ́dọ̀ àwọn ó dúró lọ́dọ̀ àwọn tí ń fi tẹ́lẹ̀ rẹ́kọ́ọ̀dù tàbíù wọ́n wá péjọ wọ́n wá péjọ bíbá ẹ wà mọ̀ pé àwọn ta ni wọ́n wò ká àwọn dàda ń dínkù ẹ àwọn sọ̀kẹ̀dẹ̀ lúná dàgìnì dọ́rọ́ àwọn tí ò ní làákàyè ni wọ́n ń wò ẹ àti ọmọ kékeré kọ́dà ọmọ ìmọ̀ràn sọ kí ni màá sọ orí yín dàrú mùsùlùmí pọ̀ ń bẹ̀ tí ò kírun èrè lómi tó gbé bòrí sórí òun náà ń wo fíìmù tọ́ba adi kọ́kọ́ lélẹ́ ẹ̀sìn tí ọ̀ka fún ẹ máa lọ bá wọn afáyé dàpọ̀ ẹ bá ń bẹ́ òun kàn wòran lọ náà nípa <laughs> òun wòran lọ abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin torí délé ọ̀dọ̀ àjàmá ẹ̀já kẹsì wa fún ẹ máa tíráì láti máa kó àwọn máńjà mi láti sọ̀ra fún òkúwò tẹ́tẹ́ máa ti ń wo ń tọ́ta kó tọ́ lọ ẹ̀sìn ọlọ́run yẹn máa ń kórìíra rẹ̀ èèyàn nífẹ̀ẹ́ gbọ́ pẹ̀lú iná lọ́pàá ló fi jẹ́ káwọn èèyàn pọ̀ níbi tá à ń ti sọ̀rọ̀ ẹ̀ ibi tí wọ́n pọ̀ sí ibi bọ́ọ̀lù ibi fíìmù àmẹ́nìkan wọ̀ lónìí tó ní kẹ́ ẹ máa ra pure water wá gbogbo pure water ọ̀tàn ni àbó ní nítòsílẹ̀ nísìnyí ó ní pé imperial leather green ìníkẹ́ra sẹ́wọ̀n kó o ṣe green rẹ̀ rí kíákíá àwọn ọkọ̀ ọmọkùnrin lọ́dà tó gbogbo ẹ̀ wà á tàn gbá ẹn irú dọ́tà fún un ẹni tó wá tàn wọ́n jẹ tuntun wa tó tún fẹ́ gba tọwọ́ wọn àwọn fọ́ wa nà yà fà ẹn irú àwọn eléyìí máa ń tà pọ̀ yọba ti fi wọn ní gbogbo ọjà gbọ́ gbà yàn mọ́ ọ ṣé mùsùlùmí ń bẹ lóko mọ̀ sọ ẹ àwọn mùsùlùmí kí ọjọ́ gbẹ́sì kàlàfọ́ọ̀mù wọn kún wọn ra pure water lọ wọn ra lọ bíbá pẹtọ àdúrà tá a ṣe ní tó ti mọ gbogbo pure water yín lónìí kálukó mu tiẹ̀ alibarika ti dára rẹ̀ ẹ̀fẹ́ tí o bá ti fi o ta lọ́wọ́ òun abẹ yọ àmọ́ kábàámà irú ìta wọn kà fún un ẹ̀ta jẹ́ lásán torí délé ọ̀dọ́ wọn wa ẹ̀já kẹsàn-án wa fún un a ní nǹkan kan tó ń wọ́n tó ẹ̀sìn yìí wà lá gbogbo tọ́lọ̀ bá fún ọ ọlá ni owó ni ipò ni gbogbo ẹ̀tọ́ ẹ̀sìn lẹ́yìn tọba tí wàá fẹsẹ̀ apáratọ́ kà kún orí ìlú jẹ́ tiẹ̀ látàyè ni ọlọ́mọ tètè wa lórí ikú torí di eléyìí ẹjẹ máa dùnnú tòrí tọ́lọ̀ ṣe fún wa tába ti gbọ́ nǹkan kan lọ́ táwọn tí ì ṣe ká máa bẹ lọ ọlọ́dà kún mọ́sẹ̀ lé wa tèmi náà lọ́rùn èmi náà lọ́wọ́ ṣe ń lè lọ tí wọ́n bá wá lọ sí gbalẹ̀ sí fún mi. eléyìí bẹ nínú àmì pé èèyàn jẹ́ olórí rẹ̀ eléyìí jẹ́ òpin àlàyé tá a bá ti fún wa nípasẹ̀ hajj ọlọ́wọ́n bá wa là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn kọ́dà kò jọ̀wọ́ kó ti wá lọ́kàn nínú olóríire láyé bí àti lọ́la àlùkìyàmù kó ti wá lọ́kàn nínú ẹni tó mójú si rẹ tí ò ní gbígbà pààrọ̀ kó ti wá nínú ẹni tí ó máa tẹ̀lé lánàá nàbì wa Muhammad sallallahu alayhi wa ní àti ní gbangba àwọn ẹjọ́ ti lọ sí hajj ọlọ́run ọba gbalẹ́sìn lọ́wọ́ wọn kó hajj wọn ní hajj kó ṣe ní hajj tá a gbà lọ́wọ́ ẹni tó ṣe tá a ti torí rẹ̀ tàbórí ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹni tí ò tí ì lọ ọlọ́run bá kó ṣe rọrùn fún wọn láti lọ ọlọ́run bá kó ṣe gbà lẹ́sìn lọ́wọ́ wọn ẹni tó ti lọ rí ọlọ́run mẹ́sẹ̀ lálọ́ máa fún un ọlọ́run bá kó ṣe kọ̀ sínú àkókò lóko wa kó ṣe wá lórí rẹ̀ láyé àtọ̀tẹ̀ yà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ọ̀kan ló jẹ́ nínú oríṣi hajj mẹ́tẹ̀ẹ̀ta hajj mẹ́rin kan nínú alukur'an àti sunna anabi sallallahu alaihi wasallam ló parí gbogbo dáhùn ní masala yìí nínú àníkè ń bẹ oṣù ìjọ parí ìjọ gbẹdà ìyá tòun tó bá sọ pé nǹkan kan parí ilé ẹjọ́ àgbọ́yé tiwọn ètò ìsìnkú kò sẹ́yìn tó múnádókò tọ́tọ́ nítorí pé dáhùn nẹ́ẹ̀sì àti sọ yìí pé òfin kan ti parẹ́ ó mú ká tẹ̀lé tó clear tí o sì yẹ méjì ń parẹ́ òṣìṣẹ́ rí kankan tó clear tí o sì yẹ méjì ń parẹ́ nípa pé àti pàkàjì nǹkan ọ̀dọ̀. àdébí wa nípa ìkékeré ọ̀la náà lè fẹ́ àdébí tuntun wa nípa pé ànábì ní káwọn sàbí ọsọ hajj wọn di tamattu àìkú wá sí àdéhùn kan tó kílíà lórí pé ìfúrọ́dù lànàbì ṣe kò tó lẹ́rìí láti sọ yìí pé wọ́n parí ẹ̀rí dẹ́bi mọ̀ yìí pé ń bẹ̀ wọ́n òun gan lọ sẹ́kù kò sẹ́rìí tó sọ yìí pé wọ́n parí àbá àǹtọ̀ yìí àwọn obìnrin pé òun ò ní wọlé wọ́n á sọ pé gbogbo àwọn ẹgbẹ́ lókù ìwé tó bá yẹ pé wọn ò gbà sóòtọ́ wọn á bò ó àbí kẹrin kàmí kan wọn á bò ó pé òun ò ní wọlé pé lómi bá ti tẹ̀ wá á gbé kàmí tẹ̀ á sọ pé ní ìlú kan náà. ó ta lo tó fi ń kọ́ wá bọ̀. ọmọ ìpìlẹ̀ àwọn ní wà nílò ọlọ́run àmì. alhamdulilayi kámẹ́rì wa ara ẹ̀sìn ni sábàtì fi ọ̀rọ̀ mímú ẹ̀rí lò tàbá fi apara tàbá kà fún nídìí ẹ̀sìn yóò fi kí gbogbo ẹni tó bá fẹ́ fẹnu wa rọ̀ kọ̀mọ̀ fẹnu wa rọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe béèrè fún ọ̀sẹ̀ ẹ̀sìn tiwa ọkọjá àpọ̀pọ̀lọ lásán gbé kalẹ̀ ọkọjá àǹjánu ẹ̀sìn nígbà má ti pè lẹ́sìn ọ̀yàtọ̀ sẹ́sìn tọ̀tàdédé jẹ́sìn àyàfikọ́ lẹ́yìn tòun àtẹ́lẹ̀ kan sọ pé oríṣi àwọn èèyàn kan ò ní wọ́ná ọ̀rọ̀ ńlá ni o ọ̀rọ̀ tó ti pé kí onílàákà ìfún tó lè sọ ọlú ẹ̀ ó gbọ́dọ̀ lẹ́rìí látọ̀dọ̀ ọlọ́ àbí látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam torí di eléyìí báyìí kò sì dájú pólísìn ọmọ alukur'ani ambosibosi sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam. tabati adanto simbi tọ́lọ́ sọ bí Abu Lahab ṣe wọná ọlọ́run ti sọ bí ìyàwó rẹ̀ náà wọná ìyàwó rẹ̀ ọkọ rẹ̀ sọ wọ́n múra حمالة الحطب kama kejì na ganu هذا ọsàn màtàbàdì àdá tó yàtọ̀ sí lẹ́yìn nínú súnà níbi sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá tó ti fáwọn òfin tí ọ̀lọ́ lé kíó gan àwọn gan ma súnà kátó wá fáwọn ètí lọ lé kíó sẹ́wọ̀n kéré lẹ́yìn aláìmọ̀kan lásán ni ọ̀yẹ̀kọ́ wá lé kíó kọ́ wá agbélànà sórí ẹjọ́ yé wà o kò túmọ̀ sí pé èèyàn lè ọkàn gbé nǹkan ni èèyàn gbọ́dọ̀ lọ kọ́ mà torí pé lẹ́yìn wọn kẹ̀lé fún wa fi tan àwọn ọ̀nà kọ́ mà nígbà tó o bá mà tó ìmọ̀ rẹ oní ó ń sàkójú ẹ̀kọ́ ọ̀mà èsì fẹ́ wù lọ́wọ́ àwọn obìnrin gan máa àdéhùn tá fẹ́ wí àwọn ọlọ́run fi àwọn ará náà awọn wọn sọlọ bá àríwá àríwá sẹlẹ àwọn arìkóbìnrin lọ́pọ̀ mbẹ́ jù àdéhìsì yìí obìnrin tí ọlọ́lé kí orí kan ti ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ gbòǹgàmà wọn á ní kí ló dé tó fi jẹ́ fáwọn làwọn pọ̀ sínú náà ìrẹ́ ànábì wọn làwọn obìnrin wọn máa dá ìgbàgbọ́ wọn á sì máa tẹkẹ pọ ọkàn náà àwọn obìnrin bíi rìkì yẹfúrúnà bíi lẹ nítorí pé wọn dá ìgbàgbọ́ sọlọ ni anábì ní rárá o yẹfúrúnà làásìrì wọn máa sàì mórí sọkọ wọn sì máa tẹkẹ pọ ilé ìlú tó wọn pọ jù náà nínú náà sínú omi wa ni náà. tó torí di eléyìí báyìí àwọn obìnrin ọ̀pọ̀ jù nù náà ní èdè sọlọ bíi anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹnìkan ní òní wọn rárá sọ̀rọ̀ anabi láwa ni àbọ̀rọ̀ ẹni tí ń sọ̀tọ̀ kú sọ bí ọ̀ma ti ń tẹ́lẹ̀ ìjẹ̀bù ti jẹ́ mbẹ́ o. àwọn obìnrin wa bíi anabi léèrè kí lè ṣe lè gbára wa là anabi wọn ni kó ọmọ ti sàrà pọ̀ eléyìí ọlọ́run ti là wọn níbi àti àmọ́ pé obìnrin ò ní a sẹ́mi pé sí àwọn àfáàmì ìsọ láwùjọ gan ní òde kẹ́sì Islam ọ̀rá ìjókòó ńlẹ̀ Yorùbá àwọn èèyàn ti yọ ọ̀daràn tẹ́lẹ̀ náà òun lọ́n tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ jánábà ní gbé ká láti ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ó wẹ̀ gbogbo àwọn eléyìí ọwọ́ aṣọ fún òun ní àbẹ́rẹ́ nǹkan sẹ́mi pé káwọn tún múra sí tí wọ́n ń ṣe ní wọ́n ti láwọn ò ní wọ náà àbí bí ẹni tí sọ̀sọ́kùsọ tó ń tọ́ba ké fati àdébi ìdínà sọ̀rọ̀tọ̀ mùsàkì ọlọ́nfọ́ ládà nàbì ibrahima ládà nàbì nuha ládà nàbì musa ládà nàbì isa ẹ dàgbẹ́ gbọ́rù ká láwọn ètò èkìó níbo lọ̀rọ̀ gan wà nínú àkọọ́lẹ̀ wò tí wọ́n ń ṣe ra wọn láǹfà láwùjọ wọ́n ń bẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá jẹ púpọ̀ àwọn kan ló kú sábàbí tọ̀pọ̀lọpọ̀ yòówé ìdí sí lọ lórí sọkúsọ tó ń sọ fún wọn òun náà ní ìdí wọn sí lọ ẹ sì mọ̀ pé èèyàn ò sí lọ ẹ sì mọ̀ pé ọ̀nà alẹ́ rẹ̀ ó ti hàn ọ̀sẹ̀ bọ kẹfẹ́ rí ni ó kú lẹ́ni tí èsì lọ yóò tún wá kú tẹ́sí máa kírun sí la bí ọ̀kẹ́ta ló kúnjú ọ bẹ́ẹ̀ o kì í ní mọ́mú àdúgbò àdúgbò wọn gan nígbà wọn lọ pè wá ó lóun kírun sí la ṣùgbọ́n ó jẹ́rìí pé kò kírun rí lẹ́yìn òun ẹ dákọ̀ ẹ gbọ́rú ọ̀rọ̀ ṣé ọ̀takùnrin àwọn àbí ọ̀takùnrin òun jẹ́rìí pé kò sì sí mẹ́sàlásì mi gbogbo eré àìjú bíi lọ kò sì kírun rí lẹ́yìn òun ẹnìkan wá sọ ó ní jọ dìmọ̀ kan ó kù díẹ̀ tí ó kù sẹ́mọ̀ pé gbogbo wa náà kú díẹ̀ tá a kù torí pé yọọ máa pé ah, bígbà tó bígbà tó ṣe rí gbogbo kálukú náà kú díẹ̀ tó kù torí pé kò bá kọ ẹgbẹ̀rún ọdún kan ó kù díẹ̀ náà ni torí pé gbogbo ọjọ́ tó bá ti ló ń kà ó súnmá. ẹnìkan wá ń sọ fún ó kù díẹ̀ tó kù yìí wọn ní jọjú mọ ó múra dẹdẹdẹ ló ti wá ní ah, bàbá ṣé àjọ lọ dímọ lónìí lónìí ọ ah, dímọ báwo ìwà lọ́jà mọ̀mọ́ pé ikú ti ń kalẹ̀kùn ọ̀daràn òun àwọn ẹni tí wọ́n á jọ ń ṣiṣẹ́ àwọn náà gan tí wọ́n tún ṣe mùsùlùmí wọn ní kọ́ lẹ́sìn torí wọn ò rí kó kírun rí láyé ẹ dákun sí irú rẹ náà láyé kẹ́nìkan máa kírun sí la sẹ́mi pé àwọn ẹni tí wọ́n á ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀daràn gidi ni wọn àwọn kan ní wẹ́ẹ̀sì ọ̀lọ́ ìkọ́sẹ́ ẹ̀ bá sì rí ọmọ ẹ̀yà yín kẹ́ gbalẹ́sì ọmọ bàbá yín ò ní rí nǹkan kan tí gbogbo yín tẹ isolate ẹ tẹ kírun sí lára sẹbẹ fún gbogbo yẹn yóò kú sí ibà kírun yóò múra bí òní múra ẹsìn tí òkú lágbájá di ẹsìn Ọlọ́run ní jẹrù rẹ tọ sóhun ẹ máa rí mọ́sálásí àmọ́ torí ẹ wọn á ní wọn tó á kírun sí látàn wọn á sèlè ilá fífa díà kúlọ lọ mẹ́ta mẹ́ta kúlọ lọ lòkú máa jẹ mbọlẹ tìrì wọn á mú tọrọkọbọ wá fẹ ṣàdúrà fún wọn mú sọ ẹ dákun ṣàdúrà fún tani Ọlọ́run se àdúrà gbọ́dọ̀ sọ̀rọ̀ àforíjì fẹ́ni tó bá ti hàn kọ́ ọmọ náà ni ẹni tó kú jẹ́ ìsìn lọ ọmọ náà nù ọmọ ń ṣàdúrà fún káàrí sọ̀rọ̀ awúrò àwọn sọ̀kúsọ̀ ọ̀hún tó má ti pọ̀ láwùjọ nǹkan kan kọ́ ló sì bí wọ́n lọ lé kí wọ́n fèèrè ẹni tí wọ́n mọ nǹkan kan ó sì kú ó lé kí wọ́n bá wọn lé gan kó ń ni àbí kó sì má kí wọ́n nà kọjá pé kí ó tọ́ba tí wàá da àwùjọ máa wíwì kú wọ́n máa sọ̀sọ̀ kú sọ. ebi wọn náà wọ́n wà lóde tásìkò òrùn ọ̀sẹ̀ tí wọ́n ní lọ kírun àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ́sí sọ pé wọ́n máa ti pe irun pé ah, ètò àṣẹ yìí gan ẹ̀sìn ni ẹni tó bá sì dìde yọ pàmò ẹ̀yin náà bá máa sọ ẹ bá máa gbẹ ní dìde ẹ̀yin gàtọ ẹgbẹ́ tí o gbẹ ẹ̀yin náà la dìde káwọ àbùkù tí ó lọ kàn náà ilé ìjẹbù ti ṣe jẹ ẹ gbọ́dọ̀ fẹsí péré o àwùjọ wa ń fẹ́ àyípadà nípa ẹ̀sìn àwọn ọ̀dọ́ àwọn náà sì lọ pákó tẹ́lẹ̀ ẹ wá wò gbọ́dọ̀ ṣe mójútẹ́sìn sí láwùjọ wa tí wọ́n mójútó kò sí láwùjọ yìí kò sí ọ̀dọ́ tó mójútẹ́sìn Islam láwùjọ ti wà yìí kò fẹ́ sí Ọlọ́run jẹ́ fún wọn wà wọn fẹ́ sí wọn pọ̀ ní mùnáfíkì àmọ́ wọn ò sí ní ẹ̀sìn ẹ̀sìn Ọlọ́run tẹ bá fẹ́ mọ bí ọjọ́ wájú rẹ̀ ó ṣe rí ẹ wà àwọn ọ̀dọ́ bá ṣe gbárùkù sí ọ̀dọ́ kan gbárùkù tẹ̀sìn láwùjọ ti wà yìí ẹ̀ta wọn jí mi tí wọ́n bá wà wọ́n dà gẹ́gẹ́ bí epo tó ti sùn ní bùkátà fún ọ dáná sí wọn dì tí wọn sọ kúkú wọwọ kí wọn fi mójú tẹsán ọlọ nítorí pé àwùjọ ọ̀la báwo lọ́la ti fẹ́ rí nídìí ẹ̀sìn Islam náà là ti ń rí lónìí èèyàn mélòó lọ́ka fún gbòòló ti fẹ́ rí lọ́la àwọn ìsọkúsọ ọ̀run ó túmọ̀ sí pé wọ́n tún wọ́n tún rọ́jà wọn wọ́n rí iná fúgbà pípẹ́ nítorí pé rọ́ọ̀lẹ́ fẹ́ràn ẹ̀sẹ̀dẹ́lẹ́ kà fún tò irú bẹ́ẹ̀ bá ṣe rí náà làwọn tí wọ́n parọ́ fún yọ láàrin torí tó kùtà bá bá wọn ẹ̀mọ̀ká wọn kọ̀ kí ó gidi àmọ́kùtọ̀ ọba wọn wọ́n mọ̀ pé léyìí náà ni. Àwọn Thank you. bá wù ká kú kọ́tà àsìkò lóhùn sì wọlé lásìkò òun bá wọlé nígbà yẹn ìgbà yẹn gan ló ti yẹ ká pè lẹ́gbẹ́ àsìkò lóhùn wọlé láago kan àgò kan lẹ́gbẹ́ ó wọlé láago kápùtẹ́jú mẹ́wàá àgò kápùtẹ́jú mẹ́wàá lẹ́gbẹ́ àárín ìgbà tẹ́ wá pè rún sígbà tẹ́ tẹ́ gbérùn ẹ fi bí ìtẹ́jú mẹ́wàá lẹ̀ fáwọn èèyàn láti láǹfààní àti wá ẹni bá ń sálò àlá kó parí àlò àlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kẹ́kẹ́ àsìkò wọlé láago kan adékè bí aago kan kọjá àṣẹjú mẹ́wàá ó ti ẹ̀ka kírun aago kan kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún ó ti ẹ̀ka kírun. bó ti yẹ kí a máa ṣe ṣùgbọ́n àwọn mọ́tíláṣí tó ẹgbẹ́ àti fíksì àsìkò tá a ti sọ pé aago méjì làwọn máa kí irun bọ̀. eléyìí àwọn làwọn ṣe ń ṣẹ̀sìn ní ti pé báwọn bàbá ńlá àwọn ti ṣe ń ṣe wọ́n mọ àwọn ọmọ àwọn ọ̀fẹ́ mọ̀ báwo ló ṣe máa ṣe lọ aburú bẹ́ẹ̀ nítorí pàṣẹ òun ti wọlé ètò sì lọ́la ní kákírun lákòókò àkókò rẹ̀ ọ̀yẹ́ ká lọ́rùn lára kọ́dà ìlú kan bẹ tí èèyàn bá fẹ́ kírun lọ́hùn táàgù méjì ọba sí ìlú tó bá kiri gbogbo òlú yẹn nítòsí wa ń bì ní kò ní rí mọ́sálásí kankan nílọrin bẹ̀rẹ̀ wọ́n ti gbàtà àgù méjì bá fẹ́ lù oṣù sẹ́jú mẹ́wàá oṣù sẹ́jú márùn-ún oṣù sí gbogbo mọ́sálásí gbàgbọ́ tí wọ́n ní káàbọ̀ méjì náà ẹ̀wọ̀n kan mẹ́wàá torí de eléyìí àsìkò oorun àmì dáàmà fi má ti wà nígbà tó oorun bá ti yẹ tàrí àsìkò tó oorun ti tó ẹ̀yin náà kíyèsí ìgbà wo lòun yẹ tàrí ẹ̀wùgbà tó oorun wà látàrí ẹ̀wùgbà tó yẹ tàrí ẹ̀wàgò ẹ̀rí pé àsìkò zohori ó ti wọlé wọlé ti pẹ́ kó tó di pẹ́ yìí ṣùgbọ́n ọ̀rùn jimá nítorí yẹn náà ni pé àsìkò tí àsìkò zohori wọlé o náà làsìkò jimá àsìkò gan-an náà ló ti yẹ kí lè má mọ bẹ̀rẹ̀ kútúbà wọ́n ti ti pápá pa wọ́n kírun ṣùgbọ́n ẹ mọ̀ pé àwùjọ ti wá gbọ́dọ̀ làwọn ti kẹ̀sì kú sí pé wọ́n ti kẹ̀sì kú sí aago mélòó wọn máa lọ mọ́tíláṣí jímọ̀ náà rí ẹlòmíràn máa retí pé wọn ò ní ti bẹ̀rẹ̀ ẹrú ẹ oúnjẹ báràkà kan ẹlòmíràn wọn bá dà á yá àsìkò tí àsìkò òun wọlé gangan sábàlá àti òkútùbà á kírun ọ̀dájú yẹn méjì àbọ̀ ìní oṣù lẹ́yìn lè máa mú wọn ò ní wà torí pé wọn ò aláwọn mùsàá fún ọkẹsẹ kún kankan wà láàyè ìdí ò bá kà fún owó nìké sẹ́sì kódà yìí lóbi òtún máa bu yín pé láti dọ́tà ìdí ìdí gan ayé sílẹ̀ fi ní àwọn tó ní ju yín lọ àwọn òbí dẹ́ tòṣùpọ̀ tó bá yẹ káwọn èèyàn kẹsì fún àsìkò olóòrùn yẹn náà déédéé àsìkò náà láti kírun àsìkò tó bá yẹ ti kírun tẹ́lẹ̀ yìí lọ́ọ̀bà ló jẹ́ pé bòmí wọn kì í di mà àgọ́ méjì bòmí méjì àwọ̀ bòmí mẹ́ta kéde pé ọ̀pọ̀lọpọ̀ gbà mí kéde pé bọ́yá wọn fẹ́ lọ́rùn la ní ti di mà yẹn ṣùgbọ́n ẹni tí wọ́n wá kì í di mà sẹ́fọ́n náà lájọ kì í di mà di mà sí yàtọ̀ sí sọ̀lá tó gbóhùn a ní ìjàmá sàjàmọ́ sì wá alùpùpù la rí àríjàmá jàmá ń bọ̀ ní late hour ẹni láti dúró di ilé tá a wà náà kí jẹmọ òde náà nítorí tẹ́lẹ̀ nù wọn táwọn yẹn bá ti ń yí padà ẹnì pásítọ̀ jimá náà máa yí padà ọjọ́ ló ti jẹ mi ìbéèrè ẹlẹ́kejì tẹsí ni kíni náà ahan pé sọ yẹ ká lẹ fọ́tò ẹ tó ti kú aha ọkọtọ ẹ tó ti kú gan kọtọ ká lẹ kátó pẹ pé kíni o ti parí sí ẹnu ẹ má sàdúrà ẹ má sàdúrà rẹ sẹsì yóò sì bà sàrà yọ bà mọ kó àwọn lẹkọtò àwọn akóbànújẹ́ jọ àwọn olùbílẹ bàbá lẹkọtò rẹ kó bàbá rí kú ìyá rí lọ òsì dàbẹ ilé yẹn ní Islam Islam àmọ́ tó wá gbá tà lèyẹ fẹ́ ṣe sẹ̀rọ̀ pé àtà kò lófin gbogbo tẹ bá ti ṣe náà bí wọn ò ṣe rí tẹ́lẹ̀ ẹ̀yin dá

alhamdulilayi gbawo la le parí múra ẹsẹ̀kẹsẹ̀ náà wà á ti sọwọ òsè sáàyè sọlá gbogbo ẹ pátápátá ní ọba tẹ kọ ó lè má gbọ́ ní wákàtí méjì tó ti parí múra tó ti parí náà kọ padà nàìjíríà lọ ó túmọ̀ sí pé tó bá lọ lọ sí múra náà ó ti parí rẹ tó àwà tó àwà sòṣùgbọ́n nǹkan yẹn kù wájú kù wọn kiri wọn kírun lọ́rùn ẹ wọ́n hà tẹ̀. sẹ́yìn wá ní pé o lè ṣe ju múra kan lọ tó ń bá lọ dáadáa o lè máa ṣe lójoojúmọ́ o lè máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ṣùgbọ́n ìmáàmù Malik rahimahullah tó ń fi sọ pé ìkànnì ká ṣe lọ́dún oníṣẹ́ àwọn fẹ́ kí eh, àyíká ti ṣe múra yẹn kí ká bàbàrà rẹ̀ kó níyì lójú wa wọ́n ti fi ṣe àkàkú tuntun wáyé kó dojúmọ́ náà láwọn lọ sí ọmúra láwọn lọ à ní kàkú máa mọ kéke ni àbí òye tó wọ́n fi ká bá bàrà rẹ̀ torí pé ibi tó lọ́wọ́ bá pọ́n lé ó yẹ ká pọ́n lé rẹ̀ ọ̀sẹ̀ kù lọ́kàn wa ìdí nu tí wọ́n fi sọ pé torí kò sínú lànà àwọn sáà pé dojúmọ́ fọ́n mọ́ lọ sí ọmúra ẹ ti ń gbé mọ́kà gan kò sínú lànà wọn bó tilẹ̀ jẹ́ pé sima malik kọ̀ kìí ṣe èso lọ́tọ̀ wípé ẹ̀ka lọ́dún àá o kọ́lọ́ bá gbọ́ láì kó ṣe ní àìníye gbà lọ́dún kò burú. Thank you pé àkúnyé ọ̀fẹ́ ìṣúná ẹgbẹ́ ìṣúná ọ̀nà ẹ̀ṣọ́ ìṣúná ìṣúná ẹgbẹ́ ẹ̀ṣọ́ ìṣúná ìṣúná pé ọ̀sọ̀ pé nígbà ìwòye ní àtúntò sí olùbákẹ́kà rẹ̀ parí yóò dìbò ọ̀rọ̀ ní táyìmù pé òbí àwọn ìmọ̀tẹ́ rẹ̀ pé òyìnbí ẹ̀rọ tọ́wọ́ di ọ̀rẹ́dùn àṣọ ẹ̀rọ àti fún alhamdulilah eh, ìbéèrè alákọ̀ọ́ ibi tá a bá mẹ́ra ádìrò lọ láti orílẹ̀-èdè wa ká máa pàkà sí ọgọ́rùn-ún àfúnníjà lọ́dún sọ́lá àdúrà múná náà wọ́n pàkà dáadáa dáadáa kí ni wọ́n bùn kí làwọn èèyàn bùn báwọn àfúnníjà lọ́dún tòlẹ́yìn náà wọ́n ń fa kakí lọ́wọ́ àmì tó ó kó kalẹ̀ kó sá lọ àbó kó kalẹ̀ kẹ́lò mi ò mú lọ ẹ̀dùrúgbà yìí ń wo bí láìpù ti dà lónìí ẹ̀ gbàmọ́bọ̀n láìpù ti wà gbà yẹn gbọ́dọ̀ fẹ́ ti di tẹ́lẹ̀ mi tòló nìkan bá bá mú wa ẹni tó bá fẹ́ ti tọ̀ wá fún un mọ́tíláṣí ó tó má ta àbí òye àbí kò só má lé dá ẹ dé sí wá ti tọ̀ wá fún un.

ṣùgbọ́n láti wá màmá ibi tí kò yí dúró sí nígbà tó rìn yẹ dàrí láti fi kún láti fọ àpò àti kékeré rí gan pé àtúnkò kíkan kún alihamudulilayi àsìkò tá a rí òkú láti máa ṣàpèjúwe ìgbà tá a rí lẹ́yìn náà kí wọ́n á lẹ̀ rí bá fòǹgì kún àǹfààní tí ń bẹ́ẹ̀ mẹ́rin kékeré ọ̀lọ́lẹ́gbẹ́ ibẹ̀ náà ló ti máa ma àwọn nǹkan tí bá sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ àbí òye wa gbogbo nǹkan náà ni máa sọ fún nínú ìdánilẹ́kọ̀ọ́ a ti sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ àwọn tó bá ti sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ọba yé ẹ̀yàn kéle kí wọ́n lè mú chọ́ọ̀kì àbí òye wa wọ́n lè báyìí wá báyìí báyìí kí ni wọ́n gbọ́ yé ń bẹ̀ tí ọba يوم نعم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب